بين يدي ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم ونرى nínú ọ̀yà kejì lé ní àádọ́ta àtàwọn àyà tó tẹ̀lé wọ́n ń sàlàyé fún wa nípa èyí tó sẹ́kù nínú àlàyé ìròdùn ètí mẹ́lẹ́kọ̀ ọlọ́run Jibril alayhi salam tó mú wa bá èyí tó lọ́lá tó nínú gbogbo mi àwọn ńlá rí ìyá nàbẹ̀ Ìsá alayhi salam nípa bíbí tí wọ́n fi Ìsá gbé ẹyí jáde yàtọ̀ sí pé á ń tẹ̀lé rẹ̀ látara àwọ̀ ìyá rẹ̀ nìkan ní láì tọ́kùn mẹ́jọ yọ lẹ́nu كذلك الله يخلق ما يشاء gẹ́gẹ́ bí Ọlọ́run bá ti ṣe lọ́run ṣẹ̀dá rẹ̀ lára rẹ̀ láì tọkùnrin yìí bẹ́ẹ̀ lọ́run bá máa ń ṣẹ̀dá ohun tó bá fẹ́. àyíká yìí wọ́n yọ àyè mọ̀ ọlọ́run ọba olóhùn fi mà àlùkìtà wàlùfẹ̀kìmẹ́tà àbẹ̀hẹ̀kìmà wàtàwùrọ̀tà àdìtàwùrọ̀tà wàlùfẹ̀njẹ́ àbẹ̀hẹ̀njẹ́ nǹkan mẹ́rin lọ́wọ́ ọ̀dà ọ̀kan bí àwọn olùmọ́ni àlùkìtà àbẹ̀bẹ̀. dárúkọ àtàwọn ó tún dárúkọ àdìjì kíra wa إذا المراد بالكتاب هنا الكتابة ومعرفة الخط الخط والكتابة بو ما تيقوك من اسم الكتاب به أي يعلمه الله الكتابة الله يقوى النبي عيسى عليه السلام ní bá a ti kọ̀wé ìmọ̀ bá a ti kọ̀wé. àpọ́nlé ńlá lélẹ̀ torí pé ọmọ èèyàn ẹ ṣàkíyèsí ọmọ tí wọ́n ti sáyé láwọn èyí lé mímọ̀ ọkọ mímọ̀ ọ̀ka kò sínú tá a máa ń ṣe nígbà tí wọ́n bí wa sáyé ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n bí wa wọ́n ti wá sílẹ̀ ẹ̀kọ́ apàdà tí ọmọ àkọ́ apàdà dẹni tó máa ìdẹ̀ra ńlá lélẹ̀ ìtọ́nà ń ṣe fún yàn yàtọ̀ sí nǹkan mí nínú àwọn ìdàtọ̀ dá. ọlọ́run ló wọ́n kọ́ àtẹ́bẹ̀ lẹ́yìnlá ní ìmọ̀ àti ìmọ̀ kíkà ọlọ́run ọba tó ló wọ́n kọ́ ní ìmọ̀ òye èyí tó ṣe é èèyàn máa mà ìmọ̀tí ti ní lọ títí ká máa hùwà tó dà ìmọ̀tí ti ní lọ títí ká hùwà alápàlẹ́ ìmọ̀tí jẹ́ ká mọ òdodo lódodo tí sì jẹ́ ká fi wà ó ní alhikma yóò ṣe alhikma tẹ̀mẹ́yìn yẹn jẹ́. wá fún ní rúùmù ní ọlọ́sìn fún ní orí tó pọ̀. ṣé bá wò ó nígbà nígbà Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run bá máa lo rẹ̀ ni ọkùnrin síra ọkùnrin ṣèkìmá. ṣèkìmá bẹ́ẹ̀ yẹn lè máa ní sunna sunna ẹni ṣèkìmá bẹ́ẹ̀ kẹ́rù tí wọ́n ní suratul hajj àti suratul jumu'ah. hikima tó náà sọ ọ́nà ní kíni sọ̀lá ṣùgbọ́n hikima ń bí هو العلم الذي يؤدي بصاحبه إلى معرفة الحق لذاته وترجمة ذلك إلى العمل إما ذات رارم يكتب لي láti máa fi wà ni wọn pè ní kíni alḥikma yóò fi alḥikma tẹ̀lé kẹ̀ṣẹ́ wọ́n yóò fi alḥikma dá tọkọ̀rọ̀ tó

lópin ìgbà tó bá ṣe é bí àtẹnudọ́ máa kọ tọrẹwà àtẹnu títí ẹ̀ tí ò rẹwà méjèèjì ló dé ká ìdẹ̀ra ńlá lọ́dọ̀ ti fáwọn méjèèjì. ìdẹ̀ra kejì òun náà tó gbogbo ẹni tó ìní gbogbo ẹni tó ló nímà nínú àwọn ènìyàn ẹni tó tó ti tó bá tó anabi ẹyíṣà mọ fèsì ẹ bẹ́ẹ̀ ọmọ akọni kíkọ wọn tún wọn fún ní mà pọ yìí ìmọ̀ tí yẹn fi mọ̀ fún dodo lélẹ̀ tí yẹn ti fi ṣe wà. wọ́n tẹ ọ̀rọ̀ ọlọ́dún ní àkùnkùn ní mà nípa àtẹ̀wọ́rọ̀ àjà èyí ti ṣe tíra tí ọlọ́run ọba ti fún anabi Musa àlẹ́ ìṣẹ̀lẹ̀ tí wọ́n tún anabi ẹyíṣà nítorí pé iṣẹ́ tá a fẹ́ kó ṣe iṣẹ́ ńlá ni kò yẹ ká pé rúurú ní mà kọ kò yẹ ká pé rúurú rẹ kò ní ní mà kò sì yẹ ká pé rúurú ní ní nípa síra tó ti síwájú. Jùlọ ìlú sọ pé kìí ṣe ibi àtẹ́bẹ̀rẹ̀ ìgbà rẹ̀ lè sẹ́lẹ̀ àná ó mọ̀ nípa tọ̀wọ́ àtàlà tán ọ̀hà sórí. Kìí ṣe gbogbo ẹni tó hà nǹkan sórí iná ẹni tó hà sórí yé ń bẹ nínú àwọn èèyàn ẹni tó ń ru ìmà ṣùgbọ́n tó ti gbé ìmà tó rù lórí kọ̀ ọ̀gá tó máa rẹ̀. àwọn eléyẹn kàmẹ́tẹ̀lẹ̀ ṣèmárì yà nílò àtìpáàrọ̀. àpèjúwe wọn gbà náà ó lè dà gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ tó ru ẹrù síra tí ọmọ àǹfààní rẹ̀ wọ́n sì máa pọ̀ pọ̀. ó ń ru ẹrù síra tí wọ́n kà tí wọ́n fi gbọ́n àmọ́ wọ́n máa sọ fóun bọ̀. torí ẹ̀ النبي عيسى عليه السلام يقصفها توراة ثم تمارس تقول وصيبي ويعلم ويعلمه الكتاب والحكمة والتوراة من قراءة ونعلمه الكتاب والحكمة والتوراة آتي آه، من قراءة إليه ملائكة يكون يا النبي عيسى bá ní òfin ọlọ́run ó يوسف مما يوسف في التوراة ìmà tẹ̀wọ́rọ́dà yẹn bẹ̀rẹ̀ láti rà nàbì Musa alayhi salam tó fi dórí gbogbo ànábì tó tẹ̀lé iná wọn ti ti tẹ̀ àyàfà nàbì Isa òun yà pàtó níbi àwọn kankan tí ń bọ̀. wọ́n lé ǹjì àtún àfi ǹjì là má torí pé là onítìrà dáàbò àfi má nítorí pé ẹni tá a fi dẹ́rán ọgbọ́dọ̀ lágbóyè nípa tẹ́tà fi ọ̀ràn kó lè bàa jẹ pé ẹ̀rí tí wọ́n ti kọ́ máa kọ́ tí wọ́n ti fún ní mà ó tún mọ̀ nípa tẹ́rà tó síwájú àti ṣe ìpalẹ̀mọ́ tó pé fún láti gba ìdílé la. àti tún ti pín lọ́nà tó fi jẹ́ pé òun náà ó dòdò sí ọlọ́run gbogbo eléyìí wọ́n sọ fún ìyá ànábẹ̀rẹ̀ yìí sáà. عليه السلام سوى بالفجور بوابش تم أما قتل عباني وهو في مع النبي الثاني قالوا مالي ورسولا إلى بني إسرائيل أي ويبعثه الله رسولا إلى بني إسرائيل قالوا ما مالي أنا. كما جوز السهل sí àwọn ọmọ Israẹl eléyìí tún jẹ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa àròdùnú èyí tó lọ́wọ́ bá ń fún ya nàbì ẹ̀yíṣà àrẹ̀yìṣẹ̀lá àdékì ọmọ ńlá ìlànà tí ọlọ́run ní òpè òbí. wọ́n rọ́ọ̀tún lẹ́nu ilé ẹ̀bẹ̀ kan sí àwọn ọmọ Ísírẹ́lì eléyìí tako ní ti apá kan nínú àwọn Yahudi ń sọ nípa Ànábì Ìsá alayhi salam torí pé apá kan nínú wọn èyí tí wọn sọ ni wípé ńṣe ni Ọlọ́run ọba rán Ànábì Ìsá ila qawmin makhsusin min bani Israil pé ń ṣe lọ́lọ́run náà sáwọn èèyàn kan yàtọ̀ àwọn a yàtọ̀ nínú àwọn Israẹl pé ọma gbogbo ọmọ Israẹl lọ́lọ́run ọlọ́sìn ni wà rọ̀túlẹ̀ ìlà bẹ̀mí ìsọ̀ yóò ṣe fi kẹ́kẹ́ sí gbogbo ọmọ Israẹl sọlọ ni àbí àwọn torí Ọlọ́run náà ẹnìkan wá ní wá nínú bíbélì ìpè bí afọ́jú ni lẹ́nìkan ni wọ́n pé kánàbí tó wá ṣàdúrà fún kóbi lè bàa ríran wá ní rárá o torí ń ṣe ni akàrà mi sí àgùntàn tó sọnù nínú àwọn ọmọ Ísírẹ́lì èyí wá túmọ̀ sí pé ìwọ tó ń tọrọ pé kí wọ́n á máa ń ṣàdúrà fún ẹni tí ojú rẹ̀ kọ́ àbí kí nìkan ń bẹ̀ ẹ́ o sínú àbùtàtọ̀ sọ̀rọ̀ àbùtàtọ̀ wà lórí wọn. eléyìí àwọn kà fún kíké bẹ́ẹ̀ nù tí wọ́n yí padà nítorí pé gbogbo nǹkan máa ń kà sí ilé sí ẹgbẹ́ àkùrán nítorí àkùrán bá ní bẹ́ẹ̀ ẹ pé bẹ́ẹ̀ ni òdodo la kúránì sọ èyí kó dodo ni tíra ń sọ ìdá kúránì bá ní kò rí bẹ́ẹ̀ ẹ kò kò rí bẹ́ẹ̀ irọ́ lẹ pa ìdá kúránì ọba ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ẹni bá wọn tó ń pa rẹ̀ kàn máa wò wọn dábàá wúlẹ̀ máa wò wọn torí ẹ wọ̀rọ̀ tó lè ní ilẹ̀ bẹ́ẹ̀ ní Ísírẹ́lì ọlọ́run àti gbogbo ọmọ Ísírẹ́lì kí ṣùgbọ́n ẹ o ipe ọ̀tá ńlá tó dojú ìjà kọ ànábì Ìsá alayhi salam àwọn Yahudi àwọn ẹni tí àwọn tó ní máa títẹ̀lé májẹ̀mú láéláé àti pé kò sánàbì kan tí ó di tí ó yapa sánàbì Mùsá alayhi salam tó lẹ́tọ̀ọ́ sí káwọn òkè ẹ̀sẹ̀ ti gbọ́rọ̀ rẹ̀ àwọn ọmọ yẹn àwọn ni wọ́n ti ra wọn lọ́lọ́tẹ̀